iṣẹ́ ni mo fẹ́ fi lẹ́lẹ̀ téèyàn fi ń fẹ́ tó bá ṣe ọkùnrin ni ó wúlò fún ọkùnrin ó wúlò fún obìnrin tí ń wá ọkọ ó wúlò fún obìnrin tí ń wá ọkọ ó wúlò fún obìnrin tí ń wá ọkọ ó wúlò fún ọkùnrin tí ń wá obìnrin tó fẹ́ fẹ́ sínú ilé tí ó sì dúró lọ́dọ̀ rẹ̀ títí dọjọ́ alẹ́ àníyàn iṣẹ́ yìí ni kí ẹni yẹn kó bùn ẹni tó fi iṣẹ́ lẹ̀lẹ̀ kì í ṣe wípé dandan ibùdó tí má fẹ́ báyàn ṣe mo lè gba iyekeye tó bá wù mí ní ọwọ́ ẹni yẹn àníyàn iṣẹ́ yìí ni kíṣẹ́ yẹn lè dún fún ẹni yẹn kó lè jẹ́ fún ẹni yẹn wọ́n yẹn kó bẹ̀rẹ̀ bá ń pa fún yẹn àníyàn iṣẹ́ yìí nìyẹn o ẹni tó bá fẹ́ ṣe iṣẹ́ yìí kó rí wípé òun bùn ẹni tó fi iṣẹ́ yìí lẹ́lẹ̀ òun bùn ní nǹkan kan kíṣẹ́ yẹn lè dún fún owó rẹ̀ ò ní ìtumọ̀ sí mi o bọ̀ wípé kò ní rí ọkọ tó dáa fẹ́ yẹn kó tú dànù èmi amọ́dù ni mo sọ bẹ́ẹ̀ yóò lọ sí ọjà yóò lọ sí ọjà ewé ọdán tó bá wù sí ọjà igi ọdán ẹmọ igi ọdán ìbílẹ̀ tán máa ń bẹ́ fún ewúrẹ́ yẹn ojú ewúrẹ́ sì kò lára ewé ọdán <laughs> ẹ já ewé ọdán yẹn kò sí a kì í fi ewé kéwé joyè lẹ́yìn ewé àkókò yóò já yé lọ wá ewé àkókò á wá gún méjèèjì yìí papọ̀ tó bá gún papọ̀ ẹni kó lọ ra ọṣẹ lọ́jà ẹni kó ní tó lọ ra ọṣẹ bí ó ní two hundred naira lọ́jà kó wá pò mọ́ nǹkan tó gún yìí èmi amadu ni mo sọ bẹ́ẹ̀ èèyàn tó fún mi nídìí iṣẹ́ yìí yóò ráyé pẹ́ bàbá mi ò sí ní nàìjíríà yìí ò sí nàìjíríà yìí yóò rí ayé pẹ́ kí ni nǹkan tí ó tún ṣe ẹni tí wọ́n kọ̀ yẹ́ wa ni kó lọ wá ẹni kó lọ wá apẹ̀ kan ẹni apẹ̀ kan kó yan kó bu èébú èédú tó ti pọ́n láàrò èédú kó yan èédú igi nínú iná àbí èédú ṣàkókò kó ná sí. Si kó wá yàn sí inú inú apẹ yẹn ẹ wá ní kó mọ bu ọṣẹ yẹn kó bọ bu ọṣẹ yẹn lójoojúmọ́ dẹ̀dẹ̀ díẹ̀ kó mọ fi fọ orí rẹ̀ sí orí èédú yẹn títí tí iná èédú yẹn ó fi kú tí iná èédú yẹn ni ó mọ fi ọṣẹ yẹn fọ orí rẹ̀ sí orí iná èédú bẹ́ẹ̀ bá síbẹ̀ bá bá bẹ́ẹ̀ nínú ìpè àbádúrà ẹ mọ̀ fi ran èmi amadu lọ́wọ́ ẹ ń bọ̀ ẹ gbádùn mi lórí péjì ibi èyí bó ṣe gbádùn sìgá kò sí oògùn tẹ́ ẹ fẹ́ tẹ̀ ní filẹ̀ lẹ àmọ́ ẹ má fi oògùn àìsàn lọ èmi ò ẹ ní sórí burúkú ẹ bá fi oògùn àìsàn lọ mí ìpè nífi ba ayé yín jẹ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín.